محمد بن عبد الله وعلى آله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الحادي والتسعين وعن ابن مسعود رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وآله وسلم الغائط فأمرني أن آتيه بثلاثة أحجار فوجدت حجرين ولم أجد ثالثا فأتيته بروثة فأخذهما وألقى الروثة وقال هذا رفق أو رفق أخرجه البخاري وزاد أحمد والدار قطني ائتني بغيرها àdéhì onáàmì àdéhì ẹlẹ́ẹ̀kọkànléní àádọ́rùn wọ́n gba ìgbàwọ́rọ̀ yìí wá lẹ́tọ̀dọ̀ abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ sí gbàgbẹ́ wọ́n á láti wípé kí n bá wọn mú òkú mẹ́ta wá òkúta mẹ́ta mo wá rí òkú méjì wọlé ẹdì tẹlifẹ ṣùgbọ́n rí ẹlẹ́ẹ̀kẹta fa atẹ́yìtòkò bẹ̀rẹ̀ òtẹ́tẹ́ ni mo bá mú ìgbẹ́ ẹran wá fún mo fi ṣe kẹta. فأخذهما النبي صلى الله عليه وسلم وقبا وكمجج وكتا مجج تنبي أنه تمم وقبا وألقى الروثة ثم يجينا تسكتا حصانا وقال النبي صلى الله عليه وسلم يعني هذا رجس أو ركس اللي يبيني الإمام البخاري أنا يعني أقوى نيجي èyí tó wá lọ́dọ̀ imam ahmed àti ad-Daraqutni rahimahumullah ta'ala anabi sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa tiwọn àfikún wa àfikún yẹn ni ittini bi ghayriha báyìí mú òkú wa dípò ìgbẹ́ràn yìí. إبواه الرئي ولد عبد الله بن مسعود رضي الله عنه ابن مسعود وجه خادم رسول الله صلى الله عليه وآله وسلم أماده قال النبي صلى الله عليه وآله وسلم أتمكن كتشت النبي صلى الله عليه وسلم في سلايس المدينة عبد الله بن مسعود رضي الله عنه ó jẹ́ ọ̀kan nínú àwọn al-Hudhaliyun al-Hudhaliyun ẹ̀yà kan ni nínú àwọn ẹ̀yà Lárúbáwá tó ṣe pé ìlú wọn wà lágbọn At-Ta'if olùmọ̀nlá ni wọ́n máa ń pè ní Abdullahi ibn Ummi Abd. عبد الله ابن أم عبد وقال ابن أم عبد كما سبق عبد الله ابن مسعود رضي الله عنه olùmọ̀láni ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó kọ́ gba ẹ̀sìn Islam nínú àgbà nínú àwọn sàbí níbẹ̀. Ibn Mas'ud radiyallahu anhu ó kọ́ kéwú lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam níbi tí wọ́n ní lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam ló ti kọ́ ló ti gba àádọ́rin súra àádọ́rin súra lọ́kọ́ láti ẹnu ànábì sallallahu alaihi wa sallam ní tààràtà ó mú alukurani fi dọ̀gba nìbíkan nàbì sallallahu alaihi wa sallam wọ́n ní man ahabba an yaqra al-Qur'ana ghaddan kama unzil falyaqra ala qira'ati ibn ummi abd ẹni bá fẹ́ ka alukur'ani ní tútù bẹ́ẹ̀ bó ti ṣe sọ̀kalẹ̀ kó máa ké ní ìbámu pẹ̀lú kíké ti ummi abd abdullahi bin mas'ud radiyallahu anhu anabi sallallahu alaihi wa sallam wọn sọ fún wọn ní kó ké sáwọn létí wọn ní kayfa aqra'uhu alayka wa alayka unza báwo ni ti kà á fún ọ tó ti pé wọ́n lọ́wọ́ bá sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam ni àwọn fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì subhanallah abdullahi bin mas'ud ọbẹ̀rẹ̀ ọdẹnu yà kúránì kíké ó kéde bí ọ̀rọ̀ ọlọ́run fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidi bi shahidin. ثم جئنا بك على هؤلاء شهيدا النبي لو صلى الله عليه وسلم báwo lọ̀rọ̀ ṣe rí nígbà tá a bá mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan jáde láti inú ìjọ kọ̀ọ̀kan tí ọmọ ẹjẹ́rìí léjọ kọ̀ọ̀kan lórí táwa mú ànábì sallallahu alaihi wasallam náà wàá kọ́ jẹ́lẹ̀rì lórí àwọn eléyìí ànábì bú sẹ́kún sallallahu alaihi wasallam. nínú àwọn àyà èyí tó jẹ́ àyà alukur'an tánàbí sallallahu alaihi wasallam tó ń túmọ̀ fún wa ní awon àwọn at-tafsir al-ma'thur 'an an-nabi sallallahu alaihi wasallam nínú àníwá àyà yìí gẹ́gẹ́ bá ti rí pé njọ́gbìn jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gbàtọ́ náà bá bá gbé gbogbo àwọn anábì dìde. Nuh alayhi salam sojúṣe abojúṣe mojúṣe ńgbà yẹn yẹn rẹ sojúṣe fi hàn wá àti ẹ̀rí Nuh àbá àmọ́rí à ọgọ́rùn mẹ́sàn ọdún àtàdọ́ta aláàrírí jọ ìfẹ́ mọ̀ subhanallah tí ó ń jọ àkùyà bó wa sọ fún anabi àwọn èèyàn ti jọ wọn làwọn ò rí ìbọ́lá náà ní ròyìn fún àtúnṣe odidi súrà kan kalẹ̀ fún pé nìkẹ́ni súrà tó náà táwọn ni ìròyìn fun atunse odidi sura kan kale fun pe nikeni sura to naa tawon ni wọn ti ẹrí fún ọ fẹ́ni ummatu muhammadin sallallahu alayhi wa sallam وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا àwọn èèyàn nabi muhammed sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ẹbí wọn léèrè Ọlọ́run sì ń gbọ́ ṣé nóhà jíṣẹ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ojúṣe fún un sẹ́yìn rí bá lùgbà bá lùgbà àti rírí bóòlù ẹ̀sìn wa mọ̀ ipò jíṣẹ́ òjíṣẹ́ ọlọ́ọ̀sìn ni kò dín kankan kò nínú tọ́lọ̀ bá ní kó jíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run ti fún aróyìn rẹ̀ alukur'an láti mọ̀ المؤمنون درجتهم عند الله عالية بسبب إيمانهم àwọn olùgbàgbọ́ òdodo ayé wọn gba púpọ̀ lọ́dọ̀ lọ torí fún ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ nísìnyí torí pé ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ owó kò tọ́lọ̀ ń bí ọtí ọ̀njẹ́rì fánàbì nù àlọ́lọ́ àmọ́ àwọn èèyàn tiẹ̀ nítorí pé wọ́n jẹ́ alátakò wọn ọ̀gbà gbọ́ títí pé wọ́n bá lò wọ́n bá wọ́n takò torí ẹ̀ alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah النبي نوح عليه السلام يسجد بالنسبة لنا غير انت قام آري أما تشما لا تري القرآن أما قدوته طيب عبد الله بن مسعود تذكر القرآن تبي كيف كيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا النبي صلى الله عليه وسلم برش يسقون طبعا ليه الذكاء نوري وتمان القرآن كما سقون اقرأوا القرآن وأنتم تبكون أو تتبكون ẹ máa kí alukurani nígbà tẹ́ ń sunkún àbí kẹ́ ẹ máa para yín lẹ́kùn. ليس أنك عندما تقرأ القرآن لا يرتجف قلبك حتى إذا بدأت في دعاء القنوت تبكي أما القران أقرأ نمي ثم بر اللهم اللهم اهدنا فيمن هديت تلقون عصفور ليه؟ أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها kí ló dé tẹ̀sí látàkẹ́ ronú nípa àtúmọ̀ alukur'an jẹ́ nǹkan àbágàdà gbọdọ̀ kúkú ń bẹ lórí àwọn ọkàn yín ó mú yín má lè ronú nípa rẹ̀ ọ̀hádà bẹ̀ fẹ́rẹ̀ àgàdà gbọdọ̀ ń bẹ lórí ọkàn ọ̀pọ̀lọpọ̀ wàlídàálì wọ́n gbọ́ alukur'an nígbà tó ti gbé ẹ̀ kẹ́ni kẹ́ni kẹ́ni nígbà tí wọ́n sọ pé ẹ̀ Allahumma la tushawwih ajsamana min nari yawm tí wọ́n lọ lọ́bì náà bára wa jẹ́jọ́ gbé ní àgbéyà wọ́n máa kú. واجعل قبرنا روضة من رياض الجنة لا حفرة من حفر النار قال قلت مسكون تبقوا ويا فراني تاتوا قوتنا èyí tó ṣe yí pé lọ́wọ́ ẹ̀ǹzẹ̀lá ha dàn kúrọ̀án àná jẹ́bẹ̀lẹ̀ lọ́rọ̀ àyíṣẹ́ kò kọ́ṣí àmùtọ̀sọ̀dí àmìlkọ́ṣẹ̀ sílẹ̀. but lọ́kà gbọ́ tó bẹ́ẹ̀ anabi sọlá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n á kí alukur'an ronú pa rẹ̀ tọ́ba ń bọ̀ olùsí fẹ́ pọ́ lẹ́kùn gánà rí ọ́ ọ̀ma tó máa rí olùsí fẹ́ pọ́ lẹ́kùn ọ̀la nípa kókó náà sì ní China ni hóhóhóhóhó kó a kò fẹ́ dé lé kí ló ń pẹ́ lẹ́kùn torí pọ̀ ọ̀ma tó máa tó wọ́n sọ kí ẹ̀ máa ń sunkún wọn ọlọ́wọ́n bá kò tó kọjá kò ń ké lásán láì jẹ́ kó ronú nípa àtúmọ̀ rẹ̀ ó ti lè ronú nípa àtúmọ̀ rẹ̀ tó o bá nímọ̀ nípa àtúmọ̀ rẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ìtọ́jú ọ̀ràn ẹ̀ tí ọlọ́run ṣe lọ́ràn ẹ̀ lórí ó ti pọ̀ ju ìdáhùn à ń ṣe lọ. àkàkùn kankan tó wá di Ramadan sá tó wá di Ramadan ọ̀rọ̀ ti tafsir èèyàn mélòó ní lọ́jọ́ kò bọ̀ bóyá wà wọn bá táwọn bẹ̀. à àwọn sọ́kùnkàn wọ́n tún máa tó gbé àwọn kan wọn máa gba ẹgbẹ́ ẹ̀kọ́ ọdún òní sẹ́ẹ̀ta yáàfì ọ̀rọ̀ náà lẹ́fẹ́ gbọ́ ẹ̀sùn kíra ẹ̀kọ́ ọdún òní ojúṣe bẹ́ẹ̀ lákòókò fún rọmọdán ló ti tán wọn ṣe tẹfsir lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì náà lẹ́yìn rọmọdán ìwọ tó máa béèrè pé kí ló dé wọn specialize rọmọdán bí tẹfsir àtẹfsir láàzálà mùsùlùmíràn wàhálà àǹtẹmínà àmọ́ á ti léèrè pé kí ló dé tó jẹ́ pé rọmọ báwọn máa ṣe tẹsí à ń ṣe ń gbà mí nà sọ wá. ilé yà túmọ̀ sí pé àwọn èèyàn kan fẹ́ràn kó máa sọ̀rọ̀ lásán ni àmọ́ tó bá kan ká fìfè wà o ẹ rí wọn pé min ahli sufu fil akhir akhira torí de eléyìí anabi sallallahu alaihi wasallam wọn kú sẹ́kù nítorí kékeré tí abdullahi bin mas'ud kú abdullahi bin Mas'ud radiyallahu anhu náà lẹni dáná bisalòlá àdìsọlá tó fi àwọn sábẹ rẹ léèrè kí sálẹ ni tí ó tiẹ̀ lọ bọ àwọn kèfèrí lágbára nìyí gbọ́ náà rí torí kí wọn gbọ́ wọn sì kórìíra islam torí pé ó ṣe ti tó máa gbọ́ alukur'an kọ́kàn wọn rọ̀ kí wọ́n mọ̀ sí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni gbà tó sì ti jọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ kí ni tí ó mú àwọn náà má gbọ́ náà wà gbọ́ abdullahi bin Mas'ud lèmi ọ̀lọ́ọ̀

ìṣòro àlọ́dúró ń kí alukur'an ṣètìmọ̀kọ́ náà bá fún un nígbà tí àwọn kẹfẹ́ rí gbọ́ tí wọ́n súnmọ́ fún ara mu tọ́bẹ̀rẹ̀ sí ní lù tọ́bẹ̀rẹ̀ sí ní lù rọ́bì yọ̀lọ́ àkọ́hálì ṣètìmọ̀ pé ẹni lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí lọ́lọ́ǹda ẹni tẹ́rin lọ́lọ́ǹda wọ́n lù gan rọ́bì yọ̀lọ́ àkọ́hálì èèyàn ní jìyà torí tọ́lọ́n kí èèyàn tún jẹ́ lọ́jọ́ gbé làkìyà ẹsẹ̀ ká kì í múrukú torí tọ́lọ́n kó tún amúrukú nù náà jẹ́ àlè. Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọ̀padà dé lẹ́yìn tí wọ́n ti lù ú. àwọn mùsùlùmí kánú rẹ̀ ó ní wàláì ṣe máa tún fẹ́ kẹ́nìkan lọ lọ́la ìmí nìtúlọ̀ subhanallah nítorí pé kí ni àwọn ọmọ ìgbé gbogbo tí a bá ti ń torí tọ́lọ̀ kì í gbé kì í gbé tó ẹ rí i pé ìmánì tó bá ń jókòó nínú ọkàn èèyàn ìmọ̀ bíi iṣẹ́ ẹ wà àwọn eléégún tẹ bá gbógun ti eléégún nílùú nísìsiyẹ́ àfẹ́ eléégún eégún ti jẹ́ tẹ bá rọrùn làwọn kọ́ náà sọ̀rọ̀ kí wọ́n náà yọ ara yìí lẹ́nu mọ́ ẹnìkan àwọn ọmọ eléégún wọ́n jáde nù nítorí bá ti gbà làwọn jọ fún un sọ àwàlálà ẹni tẹ ẹ bá tù tẹ dá lẹ́sẹ̀ tẹ dá lọ́rùn ní ọsibítù mi tó bá tù dúlẹ̀ tí yóò tún máa pé bóun ní bóun lọ́rọ́ rí yóò tún bá ẹni ẹjọ́ kọ ohun tiẹ̀ ti dá ẹsẹ̀ rẹ ti dá tó lóo tó bá tẹ́tẹ́ ni wọ́n tún lọ ọ̀daràn ẹ̀mọ̀ pé àwọn ti wọn ọ̀ràn làwọn dá òkú sí ládàá mẹ́ yóò tún sẹ́bi kápò náà tún wà ní battlefield báwọn àni wọn tún ṣe Islam ẹ̀rí pé imáàlì kò sí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa ìmánì mùnáfíkì lásán ìmánì náà ní òsì làwọn mọ́sálásí ìpínlẹ̀ yẹn bẹ̀. ìmánì náà ní òsì ló fi jẹ́ pé wọ́n á ní ayélujára mùsùlùmí ẹ̀ní rẹ̀ nìkan dáhùn. báwo mùsùlùmí dà kò sẹ́ńtì ọ̀dà. àwọn tó bá ní àwọn tí wọ́n jẹ́ sàràdà Masha Allah Masha Allah sọ àwọn ilé wọn lọ jáde rẹ̀ rẹ̀ oríṣiríṣi ìpéjọ sàrà subhanallah Ibn Mas'ud ó wá mímà nípa alukur'an níbi kó lò wọ́n mọ ẹnìkan sísàmà jẹ́ àjà fún tí ilẹ̀ sì gbé dúró tó nímọ̀ nípa alukur'an tó kò sí àyà kan nínú alukur'an àbí súrà kan tó wọ́n mọ níbo ló ti sọ̀kalẹ̀ kí ló sì fà tó fi sọ̀kalẹ̀ kí sì ní ìtumọ̀ rẹ̀ tó ń bọ̀ wá mọ̀ pẹ́lú omi tó ń bẹ tó nǹkan ọ̀gùn títí débi tó wà tó ọba lọ bá ẹni kó tún rẹ́dì láti kọ́ mọ̀ tò yẹn kó ń lọ mọ́tò nípa kúránì ó sì tún ní sẹ́nìkan máa ń bẹ tó bá ń mú nípa rẹ̀ dún lọ ní fún ọba lọ bá ìrẹ̀ náà ṣe ń pè ní habro ẹ̀rìhìn ọ̀gbà olùmọ̀ àgbà nínú ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam abdullahi bin masoud radiyallahu anhu ó ní àwọn kìrá kan tó jẹ kìrá àtọ yapa sí kìrá àwọn èèyàn yòókù àwọn àfikún ó wà nù àwọn kìrá àti ló fà ló fi jẹ pé anabi sọlá àti nàbí bá gba bá ti ká alukurani lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ aṣọ yìí pé kìrá àti abdullahi bin masoud kìí ti kìrá àmọtàwátìrà láti mọ̀ pé alukur'an nígbà tá a máa ń di fáìn rẹ̀ tá a ń sàlàyé kí ni ṣe alukur'an a máa ń sọ pé alimankulu bi tawatur ntun wọn gbà wá látọ̀dọ̀ ọgọ́rùn èèyàn látọ̀dọ̀ ọrú wọn títí tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam láwọn ẹni tí wọ́n pọ̀ débi páàlì pẹ́ẹ́lú irú wọn kù láti parọ́. tòyàtọ̀ sí kìrọ́à abdullahi bin Mas'ud nínú mùsàkù kẹ̀ àwọn àfikún ọwọ́ àbẹ̀ àwọn olùmọ̀ á sọ pé àwọn àfikún yẹn Allahu alam bóyá wọ́n wá ní ala sabil at-tafsir nígbà tí ń gbọ́ àlàyé àwọn àyà yẹn lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam yìí máa fi kún sórí ẹ̀ ní wọ́n sọ wá mọ́yà. gẹ́gẹ́ bá sọ pé bàbá yẹn yẹn ti fọṣọ yá mu thalathati ayyam nínú kaffaratul yamin nínú qira'a Ibn Mas'ud fọṣọ yá mu thalathati ayyamin mutatabi'at mutatabi'at yẹn kìí ti mutawatira torí rẹ̀ irú eléyẹn nínú sóòlù sọ́kà ó ń fa eŋti àwọn èèyàn ń ṣèwádìí nípa rẹ̀ pẹ̀lú kìrọ̀ àti abdullahi bin mas'ud ipò wo la fẹ́ gbé sí bàbá ń kọ́wọ́lẹ̀ ní wàhídẹ́ kìí ṣe qur'an táwọn akpẹ́ ní hadithan mutawatir ní kìí ṣe hadithan mutawatir wọ́n ní adùnà ma yuqalu fihi annahu khabarul wahid sọ́kùn ní khabaru wáhì ètò ìsìn mùsùlùmí ìròyìn téèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbà wà ní tó ṣeéṣe kí ọwọ́ bẹ̀ tó ṣeéṣe ká ti ṣe ọwọ́ bẹ̀ tọ abdullahi bin mas'ud radiyallahu anhu olùmọ̀ àgbà gidigidi ni nípa fiqh olùmọ̀ àgbà gidigidi ni nípa fiqh débi wípé àwọn ni wọ́n gbé ìmọ̀ nípa fiqh al-islami lọ sí iraq àwọn náà gbé lọ sí iraq tó rẹ̀ náà sọ pé shaykhu ahli al-iraq abdullahi bin mas'ud radiyallahu anhu torí pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ń rán lọ sí Iraq kó lọ́ máa kó àwọn ará Iraq lẹ́kọ̀ọ́ kó wọ́n jẹ́ ìmáàmù wọn nípa àná. so Abdullahi bin Mas'ud radiyallahu anhu ló tírèèni gbogbo àwọn olùmọ̀láńlá tí wọ́n jẹ́ ará Iraq táwọn náà tó tírèèni àwọn tó tírèèni tó tírèèni tó fi hàn kan lú àwọn Abu Hanifa. torí ẹ Abdullahi bin Mas'ud radiyallahu anhu olùmọ̀ àgbà ni ó sì wá lápá púpọ̀ ó sàǹfààní púpọ̀ lára Umar ibn Khattab radiyallahu anhu nípa àmọ́ torí pé Umar fẹ́rí yẹn subhanallah olùmọ̀ àgbà pátápátá yìí. Ibn Mas'ud ó sàǹfààní púpọ̀ lára fiqhu Umar radiyallahu anhu torí di eléyìí báyìí Abdullahi ibn Mas'ud òun náà lẹ́sọ̀ sí pé gbogbo tíra wọ́n máa ní wàhánà Abdullahi wọn dákọ̀ bàbá rẹ̀ Ibn Mas'ud rẹ̀ tó ọba ti dárúkọ bàbá abdullahi kankan tí èsì kí wọn ti kọ́kọ́ dárúkọ abdullahi bin umar wọn á ní wàhù àwọn tó má dáhàbà ilà abdullahi abdullahi tó má tún dárúkọ lẹ́yìn tí wọ́n ti dárúkọ bàbá rẹ̀ ń bẹ̀ wọn èyí tí wọ́n ti dárúkọ bàbá rẹ̀ náà nù. tó ṣùgbọ́n wọn dákọ wọn dákọ abdullahi kan pẹ̀lú bàbá rẹ̀ tó tún dákọ abdullahi qawlan wahidan ẹni tó gbàlérò níta ni abdullahi bin Mas'ud radiyallahu خاصة تبقى كان يكون دار قرية هو في طبقة الصحابة والناس اللي ممكن ابن أم عبد ابن أم عبد عبد الله ابن مسعود رضي الله عنه أو نقول في وقوع تطلب النبي محمد صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم ما بصدق مسيح طبعا النبي يعني ẹsìn máa ń gbé mí làwọn á sí mi àbí mí dọ̀rùrì mí dọ̀rùrì yá sí ìnsán àwọn mí dọ̀rùrì yá sí kọ́wùnì ìnsán ní ìnsán mí làwọn á sí mi kọ́wùnì yí ìnsán náà ní pé tó bá jẹun yóò sì gbà so nítorí délé anábì ọ̀ṣunlá sílẹ̀ lọ sí ìgbàtẹ̀ òwúrọ̀ àdìsí ọgbọ́dọ̀ mọ̀ nípa wọn kọ́ ọmọ kan nínú wọn ó fi máa pa àwọn oníṣọ̀kùsọ lẹ́nu mọ́ kì í séèyàn ànábì abẹ́rẹ́ ní nǹkan mẹ́wọ́ tó àwọn eléyìí ń sọkúsọ ni wọn bí àwọn sọ rí kọ́ torí kọ́ àwọn ìwà mọ̀ abẹ́rẹ́ ọmọ bẹ́ẹ̀ torí pé kéèyàn nípa àjọ nítorí kọ́ gidi wọ́n gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe kíkọ́ ráyè fún mà torí pé tó bá ráyè fún mà kò lè ṣe tọ́rí kọ́ nítorí pé ìmọ̀ ọ kọ́ntradíkì tọ́rí kọ́ ìdẹ̀ nítorí pé nínú tọ́rí kọ́ ní táwọn fẹ́ ni pé kọ̀ọ̀kan ya dundun kò dundun láì dórí ara rẹ kó ṣéwù rẹ̀ gbogbo tí sèwù àti kò sì sámán wà fà á torí rẹ̀ ló ti jẹ́ pé nu píríncípù tiwọn yajibu ala al-muridi an yakuna bayna yaday shaykhihi kal-mayyiti bi yadi ghasilihi ṣe mùrídì ọgbọ́dọ̀ dàgẹ́ bí o níwájú ṣéwù rẹ̀ òkú kì í rúra nígbà tó bá ń wẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà máa wà níwájú ṣéwù rẹ̀ ọkàn gbẹ̀ni náà wọ́n mọ wọ̀tún náà wọ́n tún máa tó kọ́ bó ṣe máa ṣe bí dundun tó àwọn wọn bùkátà mọ́ because ìmọ̀tako ntí wọ́n ń ṣe torípé tí wọ́n ń ṣe ìpìlẹ̀ rẹ̀ ní kíni àìmọ̀kan tí ọba ajá àìmọ̀kan bóòlù ti sọ fún mi pé tí mo bá bi àbá léèrè ní sórí rẹ̀ ìgbìmọ̀ nsá alẹ́ ṣe é kọ̀ wọ́n kẹ́ ìfọ̀wẹ́límà máa àfúlàhà pé gbogbo ẹni tó bá bi àfa rẹ léèrè kíkí náà fà á báwo ló ṣe rí bẹ́ẹ̀ kò ní sórí rè ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o èyí ló fà á ló fi jẹ́ pé nínú tírénì tàwọn sọ̀rí kọ̀ ẹ̀rí pé èèyàn yóò mọ ohun ṣé òun lè bí ìgbà tó ti pé ó ti kọjá dáradé èèyàn àbẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣe ní ṣe kó ti kọjá dáradé èèyàn mọ̀tòlọ́pọ̀ àti tẹ̀lé túmọ̀ amúrúsá àfá amúrúsá ó lè ṣèbéèrè ó lè béèrè tó o bá mú lakin àní pé torí pé àwọn èso ń sọ̀rí kọ̀ lọ́mọ á ti béèrè ní ṣíṣe béèrè kọ̀ bọ̀ ó gbọ́ ìsì tí ò dáa mo rò pé yé wa tó pẹ́ lómi gọ̀ ọ̀la wọ́n ti kí gbọ̀gbọ̀ yàrá wọn ò máa pọ́nlé olùmọ̀ fólùmọ̀ wọn máa béèrè béèrè pé ẹgbẹ́ olùmbá sọ̀rọ̀ yóò máa béèrè béèrè pé ẹ eh, after all you must say it tí n bá sọ fún ọ tí èmi sọ fẹ́ lómi you are very foolish ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ wà láàyè wọ́n ti kọ̀ láti inú wa láti inú ìyá wọn lẹ́lòmíì ti kọ̀ because anabi sallallahu alayhi wa sallam nínú hadith wọn laysa minna man la yarhamu saghirana wa yuwaqqiru kabirana wa ya'lamu li'alimina haqqa kò sí nínú wa àgbàlagbà tí kìí ṣàánú ọmọdé ọmọdé tí kìí bọ̀wọ̀ fágbà ẹni tí kò mọ ìwọ olùmọ̀ wa fún because a rí i pé ẹlòmíì torí pé ń tẹ̀lé súnà ọwọ́ ayáta ọwọ́ ayálà ìlẹ́kọ̀ọ́ hundred percent ẹ̀yìn sì mà pé ẹni tó gbọ́n ní kọ́ ẹni tó ọ̀gbọ́n lọ́pọ̀ níta ẹnìkan béèrè kí ni tó mú wa mọ̀ pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ni ó rí a sì ní nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. níbo la ti wá lè rẹ́ẹ̀lì eléyìí torí rẹ lọ dàrú ọ̀lẹ́kọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀lẹ́kọ̀ ó sì gọ̀ tí mo ti ṣe oṣù fún ẹni tí ìbá ti kọ́ gọ̀ ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ẹ dákun ǹjẹ́ ẹ lè tọ́ka síbì fún wa tá a lè wá irú ẹ̀rí rẹ̀ títorí ọjọ́ mi wọn á béèrè ń béèrè kọ́ ọmọ ọ̀dọ̀ rẹ ló ń béèrè lọ́dọ̀ rẹ abẹ́rù bàbá ẹ̀ o túbọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn o sì gọ̀ pípọ̀ because lásìkò làwọn tún fi ya tún fi lásìkò sì ni wọ́n múra wọn lẹ́rú àbí òye wa lásìkò ni wọ́n múra wọn lẹ́rú lójú bá wọn onímọ̀ nù yàtọ̀ abẹ́ni tó yẹ kó lọ wá mọ̀ bóyá tí yẹn ti wá mọ̀ ó jọjú orí rẹ lọ iye ọdún tí yẹn ti tí yẹn ti lọ kọ́ mọ̀ ó ju kún òsì kún òsì lálàá sí bàbá àdófẹ́ mọ̀mọ́ rẹ̀ tó torí délé agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ nítorí pé ìdá ẹ̀ǹsà òbòtòlì tàbílìjàfà tutiza bìtẹ̀yìmú màtìfìlìjà ìwáṣà ìlẹ́kọ̀ọ́ nípa ń dọ̀ọ́lá mu ẹ̀sán rẹ̀ ọ̀sẹ̀ fún ọmọ abẹ́ náà ìmàkà rẹ̀ ẹ ti mà wípé nínú màgà tuntun kíkọ̀ tó ká gbé màpamọ́ ṣùgbọ́n píríncípù ni pé lẹ́sẹ̀ kú ló máa yọ ọ̀nà mọ̀ lùkọ́ lẹ́sẹ̀ gbogbo ń tà àmàlà gbọ́dọ̀ máa fi báyà sọ̀rọ̀ nítorí ká má bàa mú wọn máa kọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ̀ ká má bàa mú wọn máa kọ̀rọ̀ anábì sọ̀rọ̀ bá àṣìṣẹ́lá nírọ̀. wà inna min al-ilmi ma yajibu kitmanu níṣẹ́ bẹ́ẹ̀nu mà nítorí jẹ́ ọ̀ràn yẹn fi ká tó gbé pamọ́ ìsìláàmù sọ ikú kọ́ mọ́kúnlẹ̀ fàgbàlagbà kọ́ mọ́tòkálẹ̀ fún un túmọ̀ sí kókó ayé asásì náà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àárín àti bàbá rẹ̀ ti dàrú nítorí pé kò kúnlẹ̀ kì í ṣe pé kò kúnlẹ̀ lásán ó tún ti yasa ó tún yasa fún un. nítorí délé ẹ ká kọ́ al-adabul islamiyyi ar-rafi' ẹ̀kọ́ ìsìsán tó ga torí pé islam ló ní àpọ́nlé o islam ló ní àpọ́nlé torí de eléyìí àwọn olùmọ̀wá tẹ́tẹ́ lágbáwá nínú lágbáwá nìsín yóò dàbí ibi haúsá nìlá haúsá nìsín yóò sọ fún bàbá rẹ̀ pé kẹzó wámbì wọ wámbì wọ wá ṣé wọ́n sọ fún bàbá rẹ̀ ní ìsìnkú wámbì bàbá ah. ìyá rẹ̀ ó sàlàyé ẹni tó bá bí ọkùnrin ọ̀gbìn gbà tí wàá di bàbá rẹ̀ láti ti wọ́ so tẹ̀wọ́n káwọn ọmọ ṣe ẹ̀yìn kìí ṣe haúsá kìí ṣe àbùkù náà kẹzọwọ náà máa bọ̀ ń bì kìí ṣe pé kùzọwọ náà tòtò bá tó sọ fún bàbá rẹ pé kùzó náà tí èdè pínlẹ̀ yorùbá ni wọ́n ń gbé táwọn náà tó ti mọ̀ pé ádàbò kan ní ká má sọ kàkàkà fún bàbá wa yóò tún mọ̀ pé àwa mélòó ni káwọ́ tòun torí pé ádàbò kan ní kúbó ti rí bẹ́ẹ̀ ni lágbára wọ́n sọ fún bàbá rẹ pé wá jókòó dídé kò sí ẹ ẹ ẹ ṣùgbọ́n subhanallah á ọ̀rọ̀ ọ̀rùn fún wa o láti máa sọ fún àwọn olùmọ̀ wa tó ń jẹ́ lárúbáwá náà pé ìwọ kà ìwọ á ń tà ìwọ á ń tà báwo èèyàn lẹ́kọ̀ọ́ nù bẹ́ẹ̀ náà làwọn lárúbáwá tó bá lẹ́kọ̀ọ́ wọn kì í lo kà fúnra wọn ẹ̀yin wọn máa lò fúnra wọn kayfa halukum yìí ti kayfa kayfa haluka àbí òye dìdìrì ọbọ kan wọn kẹ́kọ̀ọ́ ẹnì kébà áfíríkà àǹtẹ bìkẹ́ kòkòrò àrà bìkẹ́ wà ẹsọ ibi tó ti di ara ń bọ̀. tó mo ń lé ìwà lọ́sibí ojú tẹ́lẹ̀ bá mi pé àwọn tó dúró mọ́ àwa gẹ̀ẹ́sà lọ kọ́mọ̀ lọ́dọ̀ wọn ayé wù wá sá tiwọn àwọn náà tí wàá ní adẹ́kùn rọ̀fẹ́ nínú mà níbi yí pé olùmọ̀ wọn yìí sọ

sẹ́yìn pé sọ́mà gbé fún kò sí ìlẹ́pọ̀ ẹ̀wù bí ṣe ń ṣe sọ́mà àmọ́ ńkọ́ ìkàkùn òníwọ̀ dára ń dì mọ́. sọ̀ntorí délé agbọ́dọ̀ kọ́ al-adabu rafi' al-adabu rafi' tó torí délé yìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu ẹnìkan bí léèrè nínú àwọn tabi'in ó ní ìjọgbọ́n kankan lẹ́nu ànábì oníjọ́ kan àwọn lọ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam lárúbáwá aróko kan ọkọ̀ wá jáde ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní ayé Muhammad tẹ̀lé fún àwọn aróko ńtọ́ yẹ ńtọ́ yẹ sáré oko gan náà nù. àbúté yìí wá ní wọ́n sọ ah, ọmọ lẹ́kọ̀ọ́ sọ mẹ́ńtọ̀ ńlá kọ́mọ lórí ànábì nùfà sallallahu alaihi wa sallam sọ mẹ́ńtọ̀ jáde náà ànábì nùfà rẹ̀ rẹ̀ lẹ̀. ó ní ayé wọ́lọ́ọ̀dì mo fi ọlọ́run ra pé ìyẹn rẹ̀ ọ̀lẹ̀ sẹ́wọ̀n pé tó yẹ ẹ lọ sọ̀rọ̀ alakula ha ẹni kọ́ àwọn sábẹ́ náà tó wà tírè ìgbọ́n náà kì í rú báwo láti máa àpòròṣì ànábì sọ̀rọ̀ náà lọ́wọ́ àlùsọ̀rọ̀ لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. سنتريد إلى agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tó ga lẹ́sìn yẹn náà èèyàn bá mọ̀ èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kátó akéèyàn mọ̀ kátó akéèyàn mọ̀ ẹ̀ní ìtàn olùmọ̀ ńláńláńláńláńlá tí wọ́n bá gbé ọ̀rọ̀ ẹnìkan wá àbí tí wọ́n bá pàdé tí wọ́n bá pàdé irú àbáni wọ́n pàdé ibùdó báàgì là ìlà ìlọ̀mọ̀ ẹ lè fi thirty minutes kẹ́ ẹ fi wòran ádà tí wọ́n mọ̀ lè fúnra wọn. kálukú tí ò ní sẹ́ni tí ó fojú kiri ẹnìkan pẹ̀lú ìtumọ̀ sí pé àwọn náà àríyànbínà ọ̀dọ̀ wà kájẹni tí ó lẹ́kọ̀ọ́ àwọn sufi tó gbé wa lọ́dọ̀ ẹ̀ àwọn làwọn fún ànábì lé títítítítí débi pé wọ́n ní kì í ṣe yàn lé wọ́n ní kì í yàgbẹ́ síbẹ̀ wà àgbọ̀dọ̀ mọ́rú àwọn àdéhùn ikọ̀ sọ fún pẹ̀tọ́ wọ́n ní àtẹnudàbí sọlá àti náà àlùkò ẹ̀ bá ní túmọ̀ rẹ̀ ẹ̀ sọ pé ẹ̀ bá ní túmọ̀ rẹ̀ ànábì lọ bí tó ti yàgbé àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ẹ bá ní túmọ̀ rẹ̀ <laughs> tó bá ní ọlọ́mú mi ni pé ókè dikisẹ́rẹ́rì láti fi gá wípé máàwù ní jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣàánú wa pẹ̀lú ẹ̀. so ànábì ọ̀sánlá àti nà èèyàn ni ṣùgbọ́n o èèyàn ni òkè sí èèyàn lásán bí tiwa èèyàn tó lọ ń pọ́nlé pẹ̀lú kíni bẹ̀rẹ̀ sáà ọlọ́ǹpọ̀nlé pẹ̀lú ṣíṣe lójijì rẹ̀ torí rẹ̀ kí sèèyàn bíi tiwa dáhà náà kí ẹ bẹ́ẹ̀ yẹn náà àhà ah, ah. èèyàn ṣùgbọ́n tọ́lọ̀ ń pọ́nlé pẹ̀lú ṣíṣe lójúṣẹ́ sóòtú sẹ́sẹ́ kù láàrin wa àbí ọ̀sẹ̀ kù nàám ọ̀sẹ̀ kù kí wàá ní sẹ́sẹ́ àwọn àfáàsì ibi wọn ti sẹ́ ọlọ́ọ̀ni nàám wọ́n ń ṣe kí ni ìbílá àdùgbò náà. èmi ọmọ jíjẹ black àbẹ́yìn mọ black tó ṣé ẹ̀yin ètò jíṣẹ́ ẹ̀yin ètò jíṣẹ́ ẹ̀yin àfa náà ẹ ṣàlàyé ìdíjẹ́ ìdíjọ́ jíṣẹ́ ẹ gba tira alẹ́ kó làhálà òjíṣẹ́ ti tán kò sí òjíṣẹ́ kankan mọ́ lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tẹ́yìn máa ń túmọ̀ lédè yorùbá tó máa ń bá wọn fáwọn jíṣẹ́ ọlọ́run eléyẹn yàrá ìtàrjẹ́mọ̀ tó ń kọ́ fẹ́ à nítorí pé àfa òjíṣẹ́ ọlọ́run pé ọlọ́run sọ sẹ́ka kalẹ̀ fún pé bá ń jẹ fáwọn yìí àwọn tó ń sílẹ̀ yẹn ni àwọn òjíṣẹ́ ọlọ́run tó ń jẹ́ àbúrò ṣùgbọ́n ìwọ ló ti tó bá ń mọ̀ tó máa ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn tó ń ṣe gbogbo ẹ̀ òun kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa jíjẹ́ ìsọ́lọ̀ ní kánábì òjẹ́ fáwọn èèyàn bánábì ti ṣe jẹ́ ìwọ́n náà ọ̀hún ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ọ̀hún jíṣẹ́ kọ́ wá lọ fira rẹ lójúṣe ọlọ́run eléyẹn ó ń bẹ nínú báwọn kiri yóò ti ṣe lápá lára àwọn mùsùlùmí tẹnukọ àwọn ti wọn gbogbo àwọn wà sùn kí ni wọn máa tó wọn àwọn òbí tẹsí ìrẹ ẹtùn rí lédè english náà tó ń kọ ká títì pé kíní kan prophet so nítorí di eléyìí báyìí láì mọ̀ pé eh, eh, trumpet ni kìí ṣe prophet kàkàkí lásán so nítorí ìdílé kò sóòjì sẹ́mi ìmàlẹ́yà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam bóun ní Ibn Mas'ud ti mẹ́lẹ̀ yìí yóò tún máa fi hàn yín pé khadimu rasulillahi sallallahu alaihi wa sallam Ibn Mas'ud ọmọ ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam torí ẹ̀ láti sọ pé kò sí tó burú nínú kí akẹ́kọ̀ọ́ kọjá ẹni tí ń ṣe olùkọ́ rẹ̀ lópin ìgbà tí xidimasi máa ń sìn wọn bá di lọ́nà láti kẹ́kọ̀ọ́ àwọn obìnrin Mas'ud radiyallahu anhu tó ń sọ ọmọ ọ̀dọ̀ fanabi sallallahu alaihi wasallam ọmọ ọ̀dọ̀ tí ò lówó oṣù ni o mind you so ṣùgbọ́n subhanallah kò di lọ́nà láti mà wọn ò fi fẹ́ pa lórí lọ tó fi jẹ́ pé òun ò ní rí kàtí láyé tiẹ̀ sísọmọ ọ̀dọ́ nǹkan ẹ̀kọ́ nù ẹwì àǹfààní tó mú jáde ẹ gbọ́ bá ti ròyìn rẹ̀ olùmọ̀àgbà ọtọ́ sí àbí ọtọ́ sí ọtọ́ sí sẹ́ni tí ń ṣiṣẹ́ sí anabi Muhammad sallallahu alayhi wa sallam kò lè dọ́gba pẹ̀lú ẹlòmí. bẹ́ẹ̀ náà lọ́mọ tó bá jẹ́ pé ó ń gbé ọ̀dọ̀ olùmọ̀ ó ń ṣiṣẹ́ sí ó ń ràn lọ́wọ́ olùmọ̀ yẹn ti wá sókè ta lọ́jà láàánú at the same time ń tún kọ́ nímọ̀ wọ́n ń fi màmá kò sí bó ti lè dọ́gba pẹ̀lú àwọn ọmọ míì tí wọ́n jẹ́ ẹni tí ń bẹ lọ́dọ̀ olùmọ̀ràn táwọn kan mọ akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàrin wọ́n lè dọ́gba torí pé eléyìí wọ́n á fi fún àtẹ̀dọ̀ ọmọ wọn fi mà á nígbà tó ti pé bóyá awọ rẹ̀ làwọn eléyìí ọmọ nítorí pé ọlá bó ti ṣe pẹ́ pẹ̀lú rẹ̀ àti ọlá akitise ràn lọ́wọ́ olùmọ̀ọ́tùmọ̀ òkú wo ló kù nù mà táwọn ti kọ̀ subhanallah bí sì máa ń ṣẹlẹ̀ nù general ìwo ló tún kù nù mà táwọn ti kọ̀ ìmọ̀ wá sí lẹ́sùn yìí pé olùmọ̀lẹ̀ ní ìfẹ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ gàjà ọmọ rẹ̀ lọ nítorí pé yọ̀ọ̀nà òkú àwọn eléyìí náà sọ ìmọ̀ òun bò bá kú tí ò ní jẹ́ kí ìmọ̀ yòókù mọ̀ là. torí ẹ̀ lè ti jẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu ẹ̀ ṣe géènì tó bẹ́ẹ̀ ni Anas ibn Malik radiyallahu anhu ẹ̀ wò ṣe géènì tó débi pé ọkọ náà náà nímọ̀ tiẹ̀ níwọ̀n bá tiẹ̀ bọ̀tún tún géènì lágbọ́n bomi àti ti rẹ̀ gbọ́n ọmọ ọ̀dọ́ rẹ̀ Anas bẹ́ẹ̀ wọ́n tó alẹ́ fẹ́ lu di years àbí jù bẹ́ẹ̀ lọ ó ti bí àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ adúrú orin ti fà bíbára kẹsì dùcá ìnàbí àríwá àríwá torí de léyìí Ibn Mas'ud radiyallahu anhu aláàbẹ̀tẹ̀ sọlá àti ọ̀nà wọn pa aláṣẹ fún ọlọmọkùtà mẹ́ta wa eléyìí fi hàn wá ipe ń bẹ nu kíkọ̀yàn lẹ́kọ̀ọ́ ike ọmọ tí ń gbọ́dọ̀ ẹ̀yin má ọmọ nítorí pé nínú bíbẹ̀ ẹsẹ̀ ní òjì ọgbọ́n nítorí pé tẹ̀ bá máa bẹ̀ ẹsẹ̀ yọgọ̀ o ẹ sì mọ̀ pé kò ní wù bí ọmọ tó fi sí lọ́dọ̀ pé kọ́ ọmọ oṣù kìíní kọ́ ọmọ ọgọ̀ àmọ́ ẹ má fi iṣẹ́ tí ó gún lápá ẹ má fi bẹ̀ àdébí sọlá ṣọlá ní kó wọn lọ mú òkúta mẹ́ta wá fawajadtu hajarayn mo wá rí òkúta méjì wajadtu mo rí ọ́ńtọ́ka sí ikò wà. nítorí pé téèyàn bá wà nǹkan kò lè rí kò sì lè sọ pé ẹ̀ rí àbí mo rí náà lọ́nà bá sọ pé أو جاء أحد أو جاء أحد أو جاء أحد منكم أو جاء أو جاء فإن كنتم مرضى أو على سفر أو جاء أو جاء أحدكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماءً àwọn olùmọ̀wá sọ yìí pé àìdẹ́mu ìjáde yẹtẹ́lẹ̀ mọ̀lùbá àìrí ó túmọ̀ sí kí wọ́n ti wà. ìrẹsì náà fi rọ̀ kàfẹ́ kẹ́ẹ̀rí mo rí méjì yìí rí kan àfikọ́jẹ́ kó ti ṣe kí ni tó ti wà yàtọ̀ sáwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ lọ wá òkúta mẹ́ta wá kò ní wá yọkàn wù ọkàn tó bá fi rí mi ò rí jolé lọ tó yẹ ìyẹn ni pé wọn kì í sọ pé èrè láì jẹ́ pé èèyàn wà tí èèyàn bá wà ìgbà náà ló lè sọ pé èèrí so àmì yẹn sọ pé èèrí láì sí wa á sọ pé lọ wà torí ẹ Ibn Mas'ud radiyallahu anhu wọn ni mo rí òkúta méjì wa lam ajid thalithan ìrẹlẹ kẹta. ó ní mo rí òkúta méjì rí ẹlẹ́ẹ̀kẹta ṣé ó fẹ́ lo òkúta yẹn nítorí àti nu ni àbí nítorí ati nu tọ̀ náà sòrókùtà mẹ́ta wọn ni lọ wá wá fi nu ìgbẹ́ àtìtọ̀ àbí gbẹ́ tí wọ́n bá ti wọn ò sọ pé kó wá. àbí gbogbo ibi tí wọ́n ti ní wọ́n lò kúta ṣé ìjẹ́ lásán ni wọ́n máa ń lò fún ni àbẹ́ ẹ̀ máa bí táwọn ẹni sọ̀rọ̀ àṣẹlá ti tọ̀ tó ti lò kúta. ẹ̀rọ̀kẹ́ lẹ́yìn ọtọ́kẹ́ yẹn ṣe rìsáàjì pé ìdájọ́ bá <laughs> àwọn àyè táwọn ẹni ti bò kúta tó fi lò tọ̀ ẹ̀rọ̀kẹ́ yẹn ọ̀wádìí rẹ̀ ètùrí pé ní ìsìnkú lọ mú kùtà mẹ́ta wá wọ́n sì lọ lọ sí gbàtẹ̀ ẹ̀yìn tí mo kó sòrò fún ìwọ sí gbàtẹ̀ kọ́ má tọ̀ nígbà tí yẹn bá ti sàdíẹ̀ so adékèké wọn aláfi nùtọ̀ wọn ò sọ títọ́ tòkúta òkúta tí wọ́n fi nùgbẹ́ ni wọ́n sọ àbótí tó pété yẹn bá ti nùgbẹ́ ó ti kárí pé yẹn nùtọ̀ láì nù sàwọn olùmọ̀sọ yìí pé gbogbo ibi tí wọ́n ti ní kọ́ lọ wó kùtà wa ìgbẹ́ àríwì kàtà ti sọ yìí pé torí ìtọ̀ kọ́ lọ wó kùtà kan wa àyàfi ìwáyà kankan wà lọ́dọ̀ ìmáàmù ahmed rahimahullah bí anabi sallallahu alaihi wasallam wọn ni ẹ bá mú kùtà mẹ́fà ẹ bá mú kùtà mẹ́fà sọ̀rọ̀ pé ìfúlẹ̀ àjẹpẹ́ mẹ́ta fún bí títọ̀ ti jáde mẹ́ta fún bí ṣùgbọ́n wọ́n ní àmà bó làdí sí yẹn tó fẹsẹ̀ ń lè àbí òfẹsẹ̀ ń lè. sọ̀lẹ́ ìtumọ̀ sí wípé ó súnmọ́ kọjá pé nínú òkúta ètò òfin nu ìgbẹ́ yẹn iná ni wọ́n ti mú fi nù tọ̀ ṣùgbọ́n àmà ìmọ̀tá àti láti ti kan tó sọ nípa àtọ̀pàkó pàtó wípé a sì gbọ́dọ̀ nù tọ̀ náà lẹ́ẹ̀mẹ́ta àbó ti tó wípé ká kàn nùnù kásì má rí tọ̀mù láì jẹ́ pa aka ẹ̀mẹ́ta ìgbésẹ̀ bá sọ́kọ́ ẹ̀mẹ́ta ó ń bu káàtà kátó ńlá di kìkan fún ọ̀nà torí pé gbogbo àwọn àdéhùn tó wáyé wọ́n dá lórí ìgbẹ́ni ajẹ́ kí bá ti nu ìtọ̀ sáàrí tọ̀mọ̀ kò bá jẹ́ ìkan lánàá tó fi rí bẹ́ẹ̀ kò ti tó ó ní mo rí òkúta méjì ìrẹ́lẹ̀ kẹta fàá sẹ́yìn obìnrin ó dá. mo wá mú wa fún eléyìí fi hàn wípé àwọn sàábé ridwanullahi alayhim wọ́n ní làákàyè wọ́n sì máa ń gbìn níbi tí ti lérò pọ̀tọ́ka gbìn yẹn òkúta mẹ́ta òkúta méjì wọ́n rí àwọn àfìgbẹ̀rán kùn wípé àwọn ń wò wípé ìgbẹ̀rán náà yẹ kó ṣe nítòkùtò ṣe kí ló dé tá fi mú torí pé wọ́n ti mọ̀ yín pé ìgbẹ́ ẹran ohun tó mọ̀ ni nítorí pé ìgbẹ́ ẹran ìdájọ́ rẹ̀ òun náà lè dájọ́ ẹran sígbẹ̀ ti jáde tí o bá tọ́ka jẹ ẹran yẹn adẹ́sẹ̀gbẹ̀ rẹ̀ náà kọ́ gbẹ̀ rẹ̀ má. Ibn Mas'ud ó fi gbẹ̀ ẹran fún un anabi sallallahu alaihi wasallam wọn kò kuta méjèèjì lọ́wọ́ rẹ̀ wọ́n sọ ilé kẹta nù wọ́n sọ ìgbẹ́ ẹran nù wa qala hadha rijsun aw riksun wọn lẹ́gbìn lélẹ́yìí eléyìí ló wá mú wa mọ̀ pé ìgbẹ́ ẹran táà ń sọ nínú fúk ikú mọ́ ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹran tó jáde lára rẹ̀ tó bá kan pé ká fi nù bí kì í ṣe tọmọ o ẹ̀gbin ni nínú rìwáyà ti Imam Ahmad Ànábì sallallahu alaihi wọn ní kọlọ bá àwọn wọkọ mí dípò ìgbẹ́ ẹran yẹn eléyìí fi hàn wá ibi tá a bá lọ sí gbọ̀nsẹ̀ òkúta fi nu ìgbẹ́ yẹn kò gbọdọ̀ dín sí mẹ́ta òkúta fi nu gbẹ́ òkúta tá a fi nu gbẹ́ kò gbọdọ̀ dín sí mẹ́ta eléyìí ni mẹ́ta àti mọ́mú Shafi'i àti mọ́mú Ahmed rahimahullah ta'ala lọ́dọ̀ ìmọ̀ Malik àti mọ́mú Abu Hanifa fi ṣe dandan kó dín mẹ́ta kó sáà nu kí gbẹ́ kó mẹ́ kò bá jẹ́ ọ̀kan kò bá jẹ́ méjì wọ́sọ̀hí onígbé mẹ́ta náà ni. àwọn sọ pé kí ló dé tó fi gbọ́dọ̀ jẹ́ mẹ́ta nígbà tá a mọ̀ pé ó lè nù kígbe ó kúrò lára rẹ̀ nígbà tó kù tó pé mẹ́ta. ó túmọ̀ sí pé mẹ́ta yẹn kìí sùn gàgà ni nǹkan tí wọ́n gbà lérò nǹkan tí wọ́n gbà lérò ni pé kí arọ́ mọ́ àwọn sọ ike tó bá yẹ kí nǹkan gbà lérò ní ká arọ́ mọ́ lásán ànábìsọ̀lá kárọ ọmọ kó sì tún jẹ mẹ́ta tó eléyìí túmọ̀ sí pé tá a bá wà nù tó kùtà mẹ́ta ọ̀bá jẹ́ ọmọ ńkọ́ kò burú ká fò kùtà mí kù àmọ́ tó bá pé mẹ́rin péré ló jẹ́ ọmọ á tún fẹ́ lẹ̀ karùn kù lọ́nà tó fi jẹ́ pé tá a máa dúró lórí rẹ̀ yóò jẹ́ nọ́mbà tí ò sí pín fún méjì tí ìbá fi mẹ́fà nù tí ọ̀nà èyí ò lókè ni ẹlẹ́ẹ̀kejì àmọ́ àpérò ìgbẹ́wò ni náà yá ẹ̀yìn ti mà ibi tí òkúta lè nù lásán òun náà lọ́wọ́ bí òtígbẹ̀ ti máa jáde àmọ́ tó bá pọ́nká sí àyíká rẹ̀ òkúta ọ̀ràn o á wo omi fún àyíká yẹn àmọ́ wọ ibi tó kúta aràn náà ni ihò ibi jáde eléyìí á fi hàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn mára ni. ànábì sallallahu alaihi wasallam wọ́n ní gẹ́ẹ́rán ẹ̀gbin ni. ó túmọ̀ sí kókùtà ń kọ́ ohun tó máa ní. eléyìí tọ́ka sí kíta bá kókùtà fi nù yóò tó àbí òtó àbá tó gbọ́dọ̀ fún mi tábà. ó túmọ̀ sí kótó. bí ẹ̀ bá wá kò fi gẹ́ẹ́rán nù bí ọkọ̀ ta kò fi hàn ẹlẹ́ẹ̀kejì ni pé ìgbẹ́jì wà ń di rẹ̀ kọ̀bá àti kú mẹ́ ìgbẹ́ wà ń di rẹ̀ ó ń bùkátà láti lo láti lo láti lo òkúta ìgbẹ́ ti gbẹ́ yóò tún á lo òkúta kó bóra rẹ̀ ń dì àbí òye inú ó lò àyè wa ìyẹn tí tó bá ti fi kẹ́kẹ́ nù jí tí ọ̀tọ́ kó fi nù jí ìgbẹ́ tó sẹ́kù ti gbẹ mọ́ ń dì a ti sọ pé ìgbẹ́ sẹ́kù àti ẹ̀rí gbẹ ń bẹ̀ mọ́ a ti sọ pé ìgbẹ́ sẹ́kù ọwọ́ a ti lọ mú òkúta bí òkúta àgbọ̀sẹ̀ ó fi bóra rẹ̀ lù la omi ló fi fọ̀ gbà ọ̀dà ó fòkúta ó fi nù dín sáà tún bùkátà ká tún lómi sí àbùkátà òkúta lásán ti fọ́ mọ́ tọ́ba fomi kún wọ́n lọ mọ̀ kò burú. ọ̀dà nígbàtà tó lè lo kúta nígbà tí ò bá sómi ní àbí tó ti kó mi ń bẹ alẹ́ lo kúta nígbà tí ò bá sí tó ti kó mi ń bẹ tó ti kó mi ń bẹ lọ́dọ̀gbà. torí pé ẹgbẹ́ ìmọ̀ sọ̀rọ̀ sọ pé torí kò sómi ó wá nígbà owó kúta torí ẹ̀ òkúta tó mi rán dọ́gba ètò bá wù ọ́ lò lè lò tẹ́bá sọ pé nǹkan mi ń bẹ tó lè dípò òkúta gẹ́gẹ́ bíi toilet paper toilet paper àtomi ìjọba wọ̀ ló lè lò kí ẹsẹ̀ torí kò sómi ló fi lo toilet paper. àtàwọn fún wa láyé láti ẹ̀fẹ́ sí bẹ̀rẹ̀ èèyàn ti fẹ́ lòkúta nílùú àwọn ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé yìí ń bọ̀ láwọn ọkùnkùn ta pamọ́ sí òkúta tá a gbé nínú gbẹ sọ pé ẹtọ́ bá ti fi lò pẹ́ tán kó sì tọ́jú ọ̀rá tí wọ́n máa sọ sí lọ́kọ̀ọ̀kan nígbà bá ti wá lò tó bá ti lò títẹ̀ yóò tọrọ amú jáde gbọ́dọ̀ sọnù torí tó ń bá ń dá aṣọ ilé ìgbẹ́ ẹ̀rú ń bà wá pé láìpẹ́ láìsìnà ilé ìgbẹ́ òní gbẹ̀sẹ̀ mọ́ ọ látàrí òkúta àgbẹ̀ á sì mà nínú tó ti síwájú wípé tá a bá rí òkúta tó nígun mẹ́ta ó lè dípò òkúta mẹ́ta àbí ó lè dípò rẹ̀ ó lè dípò rẹ̀ bíi pé ìmáàmù Ibn Qudama rahimahullah nínú tí wọn àwọn mọ́tò nìkan wọ́n ní sí alákọ̀ pé kò tẹ̀ lé dípò rẹ̀ ó túmọ̀ sí pé jòmóòdùn ìfẹsẹ̀ ọpọlọ wa ti di ẹ kókúta ó nígun mẹ́ta ó fi bí ènù òkúta wà ó tó fi bí ènù òkúta tù o tún fi bí inú òkúta tírì ṣùgbọ́n o sọ̀rọ̀ àkọlọ́pọ̀ yígbẹ́ rẹ̀ o sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ló kù kù lọ́jọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ilé ìjẹ́bi tá a dùn sí lónìí ilé ìtọ́ka sí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́tótó ni ó sì ń fẹ́ kàdẹ́ni tí ó mara akọ́nàkùnmọ́lá àkọọ́lẹ̀ ọlọ́run ti gbẹ̀ tóbi pé àmọ̀ jẹun àmọ̀ ìyàgbẹ́ àmọ̀ àtọ̀ èyí náà sì mà pípé àwa gángan ti gbẹ̀ jáde lára wa tẹ́ bá sábà tẹ́ bá gbóòórùn ọwọ́ yín tẹ́ ìgbé ayé náà nípa tẹ́ bá gbóòórùn rẹ̀ tẹ́ gbóòórùn gbẹ̀yìn ẹni tó gbogbo tí wọ́n bá máa fi fọwọ́ sí gbòòní fi rùn bẹ́ẹ̀ máa ní ọmọ wa àbí bẹ́ẹ̀ kọ́ ni so ó túmọ̀ sí pé ẹ̀sìn wa ọ̀sùn tó dáa gan ni ẹ̀sìn tí ọ̀fẹ́ ká yọ ẹ̀sìn tí ọ̀fẹ́ ó jẹ́ kí wọ́n mọ̀ pé wá lórúkọ tí èsì ti wà. síwájú kú tó ti kú ọlẹ́nì kejì sẹ́ńjọ́ ń gbé ọ̀ràn ayẹ̀ ní kò sì mára bọ́ bá ti gbẹ̀. bẹ́ẹ̀ nígbà tó ti kú ọlẹ́nì kejì sẹ́ńjọ́ ń gbé ọ̀ràn ayẹ̀ náà ní kò tún sì mára. ìmára lókè ìgbà tó bá mójútó pàápàá níbi ìgbẹ́ níbi ìtọ̀ ọ̀gá púpọ̀ lójú ẹnì kejì rẹ̀ ọ̀gá púpọ̀ lójú ìyàwó rẹ̀ ọ̀gá púpọ̀ lójú ọkọ rẹ̀ kọ́ ọ máa mọ́ ní ẹni pé ìyá gbẹ̀. pípátá rẹ̀ ọmọ máa rìn ní ẹni pé ìtọ̀ ìyẹn máa ní púpọ̀ lójú ẹni pé ìjìnlẹ̀. ẹ̀tọ́ sẹ́ni tí ọ̀dà mú tó ṣe pé àtọ́rùn fún mi lọ. ìgbẹ́ yẹn mọ̀kàn nídìí rẹ̀ dákun kí nàá ti di ọ̀nà ó sì máa mú mọ́ra títí ó sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ sá pọ́pọ̀ ohun ọ̀nà tí sábà sábà sẹ́mu àbá sábà àbí àwọn ohun ọ̀gbìn ní àwọn òbílà ó túmọ̀ sí pé ìsìnà yàrá rahma táwọn èèyàn bá lò dáadáa akẹ́lá ni wọ́n bá ẹ máa tẹ̀mí gbígbà tẹ̀ ìyá rẹ̀ nítorí ìmára ìmọ́tótó ẹ sì máa bẹ bí ẹni pẹ́ ìtọ̀ torí ìmára ìmọ́tótó. ẹ̀sìn rántí ìgbìmọ̀ tó lọ ní anábì sọ́mọ́ àtúnmọ̀ náà lọ síbi tí wọ́n ti máa ń yà bẹ́ẹ̀ tó máa pé àmì kọ́pù domina ọ̀m ibi tó lọ ọlẹ̀ nínú ọlẹ̀ sẹ́kítẹ̀ máa ń yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ òní máa jẹ́ pé tààbà yín tó sì jìnnà ìbẹ̀ ló ń sún máa ń yàgbẹ́ eléyìí túmọ̀ sí pé bí lè gbẹ tiwa náà bá jẹun tó yẹ pé nulẹ̀ náà lọ wà kọ́ ọ lọ yàgbẹ́ ní ìsìn lè gbẹ oṣù jáde bí ẹni kọ́ yàgbẹ́ tó jẹ́ pé nǹkan ìdílé wọlé ìgbẹ́ kọ̀ bá tẹ̀lẹ̀ kò sí gbóòórùn kan pẹ̀lú gbóòórùn ọ̀sẹ̀ ní gbóòórùn ìgbà tí wọlé kò sí wíńdò kò tó máa yàgbẹ́ lọ́nà tó yẹ pé wíńdò yín ẹnì kò tún ní máa wọ ọ́ránṣẹ́ o sí wíńdò tí máa ń tí máa ń fa òun jáde bó ti wọlé nǹkó ti tàn gbogbo olùwàdàn kíw yọmọ bàjáde ni àtìmí so eléyìí lẹ́yìn tí a bá tún ní ìkó olóòórùn dúró lè gba ẹyin ó tún dà torí àwọn nǹkan tí èèyàn kà fún un díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ló máa ń bí ìkórìíra láàrin ọkọ àtìyàwó nínú àbí kẹ́nìkan náà fẹ́ rẹ́ nìkejì rẹ̀ má wàrà ntọ́lọ́ ti dá mọ́ wa ni àlèsí ká má yàgbé àlèsí ká má tọ̀ ṣùgbọ́n kò sọ wa kí ká má ti mára ká má ti má tó tuntun ká tọ́jú ilé wa ká tọ́jú ilé ìgbọ̀nsẹ̀ wa bí ẹnìkan yàgbé ká tọ́jú ilé ìtọ̀ wa bí ẹnìkan yàgbé àlèsí wàlúwà tábà fẹ́ ẹ máa dé tó tẹ̀ ọ́ hotel tó ń pè five star tó bá wọlé ìgbẹ́ ó ṣe bí ààfin ọba ìlú mi wàlá kódà gan ìwọ náà fẹ́ yàgbé tó máa bẹ̀rù pé ṣé wọ́n ti yàgbẹ́ ń bí bàbá ẹnìkan ti gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ti pẹ̀lú ayá lónìí gan ẹnìkan ti jáde ń bẹ̀ kó tó gbé fún ọ wọ́n ló rí kéńgbà tó yàgbẹ́ tó ṣe tẹ omi kan á rí lọ́kọ̀ klọ́ọ̀tì gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ pé kí ni ìfẹ́ kò ní sẹ́kùn bì nínú tiẹ̀ náà tó dùn kéye ẹ̀ bó ti ẹ̀ka yóò rí mi. so nítorí ti ẹlẹ́ àwa náà lè ṣe káàánú tún lé wa sí kó di five star kódà bó lè di ten star. so torí ti ẹlẹ́ ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ ó sọ wá lọ́kàn ìrìn tí ó máa sì mára kẹ́ bọ́lá àti ṣe ń fẹ́ ó sọ wá lọ́kàn ìrìn tí ó máa tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Àìkú sọ̀rọ̀. Nínú lẹ́lẹ́bẹ̀ẹ́ kan ní ìtẹ̀, sọ pé kí ẹ̀ bá fẹ́ lè ṣùkà, gbọ́ òkúta rẹ̀ pé ṣe